Got it. ń fọwọ́ ẹ̀ pàmílẹ̀lẹ̀. lónìí mo kọ́kọ́ rí ìgbà fọ́lọ́ ọmọba ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọlọ́run aláwùrà bí dákun máa padà lẹ́yìn gbogbo àjò bí ewúrà rẹ̀ ìmúlé bàbá làǹtí àgbà ìbọn ọ̀nà tó hàn ìbọnà bọ́ọ̀nà mọ́ọ̀nà ṣé ọ̀rọ̀ kan wọ́jà ìbọnà tí mo kọ̀ kí n tó délẹ̀ yìí ìbọn yín bàbá ìbẹ̀yìn yèyé ìbọn ọkùnrin ìbobìnrin ìbonílé ìgbà nídò ìgbà èmi bọ́wọ́ bàbá mi àkàndé ọmọ ògùn òsì ìbà mi gbọ́wọ́ olórí láàjọ ọba ṣe mọ̀ pé bó bá ń dà fọ́kọ ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ ẹ̀já dúpẹ́ lọ́wọ́ ọkọ aya tó dáa nàmí ikú òní pọ̀ ní èlò ìwé máa lọ́wọ́ ìgbàgbé aláwùrà bí ọlọ́run nílẹ̀ kọ́kọ́ kú mọ́ lórí. ọ̀rí ìwé ju ọ̀bàlà wà iwájú olórí ayé la wà pátápátá àti ilé tó kọ àtẹ̀yìn ẹ̀ lórí ẹni tó fẹ́ lórí ẹni tí ó fẹ́ abẹni tí ń dìtẹ̀ abẹni tí ń fẹ́ tiwa olórí ayé lẹ̀ ń wò ń fa bó bá wù yín kí wọ́n gbà bó bá wù wọ́n kí wọ́n mọ́ gbà kí wọ́n máa fapá jámọ́ kí wọ́n máa fẹsẹ̀ jámọ́ káàkiri gbogbo òlérí aláǹgbá kò ní kọjá ẹgbẹ́ ògiri irọ́ ni wọ́n ń pa olórí ayé ilẹ̀ ń òun àròyé lọ́dúnmọ́rè àròyé òdùwà àkàndé ọmọ ògbóhùsì ọmọ àgbékẹ́sẹ̀ bí wọ́n lè pè bàbá ìfàmì àkàndé tí ọlọ́run oníjẹ́ kó yára kú láéláé gbogbo ẹni bá pẹ́ kú aṣáájú yìí kú ọ̀rọ̀ akụkọ ena okwu ọgbọ ni na panapapụ iwe ọjara iwe ọkpụkpụ ụlọ ọba anyị ụmụaka agbara káàkiri ọmọdé òsì òtúndé ìwọ lọ́wọ́ òkọ́lé òtútù kọ́kọ́ ìrìn bàbá wọn kọ́lé oyé kọ́kọ́ òmù kọ́kọ́ kọ́kọ́ dáhùn òkun wùsì. ìmọ̀kún ọmọ rọ̀ mi rè láàmì ẹ̀dínní ń gbé ara lágbẹ̀dẹ̀ ọmọ awúkọ́ ní ìdí ìrìn kan kúrò bí òjòkùnrin rè ìrẹ̀lógún alágbẹ̀dẹ òní tẹ́wọ́ gbowó bí n bá kí ibi máa ní alára ni ọ máa jọ̀fẹ́ la ọ̀gáre ládẹ́jọ́ bí ọmọ adẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ èrò àwọn ọmọdé awì. ilé ara ń sọkún òun ò bàbá mi ọ̀sìn ara ń sọkún àìníyàn ọ̀sẹ̀ tí a lọ lé ládẹ́jọ́ bí àtàlẹ́ká lọ rèé bá tẹ́lá ládẹ́jọ́ bí ọmọ adẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ àràrùn náà tó kún ọdún nípara ládẹjọ bí àkàndé àzọ àrà ọ̀ya àrà sọpọ̀ oṣù ní gbogbo ládẹjọ bí àkàndé àzọ àrà ọ̀ya àzọ kílà àfàràwé ládẹjọ bí ọmọ abẹ́rẹ́ tí bá zọ́ ṣe ọ̀fẹ́ mi ọ̀fẹ́ gẹ́gẹ́ ọmọ kótó ọmọ kòtó ọmọ ọ̀gbà aṣojú ọ̀nà kótó ń kórì ọ̀gbà aṣojú ọ̀nà jẹ́ ládẹjọ bí èrò àrán bí àtọ̀nà b ṣe lábẹ́ ìjọbí ọmọ atẹ́gùn lẹ́gbẹ̀lẹ́ èrò àrán ọmọ ọjà wìtì tani sọpọ́nà hàn léegun ọ̀pọ̀ sọ fún wọn wípé kí ni ìkíni egun bàbá yìí jẹ́ arósojú ni ọmọ òkòkòtò tó dó bàbá yìí ló láró sojú ọmọ òfokòtòfo yàrá ọba yìí ló larọ́ sojú ọmọ òfokòtòfo kékeré eégún tí ò bá sí wo lòókù sàwòrò rẹ̀ abọ́nù mẹ́lẹ́ bàbá tó bí ọlọ́mọ ọjọ́ ọjọ́ sí tí wọ́n ń parọ́ tí wọ́n sọ pé àlà àrà bàbá yìí ò lè mọ ní ti bàbá yìí sọ fún wọn sékì ní ṣe ń sọ bàbá yìí ní bẹ́ẹ̀ ní sọ̀sán eléṣùn oṣù bẹ́ẹ̀ ní sùn oṣù eléṣùn oṣù bẹ́nìkan òkọ́ enígbìkan ògbè bẹ́nìgbìkan ògbè eníwùkan òhù bẹ́nìwùkan òhù eníṣòkan òtàn bẹ́nìbàkan òtàn eníṣòkan òṣo bẹ́nìṣòkan òṣo enírokan oníro bẹ́nìrokan òro eníyọkan òyọ bẹ́nìyọkan òyọ enígbàkan ògbà bẹ́nìgbàkan ògbà eníṣòkan òníro bẹ́nìrò òníro bẹ́nìrò òníro bẹ́nìrò ògbà ara kí ẹkún bá gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ ọmọ ẹ̀dá àkàbí ọkọ Naomi mi olórí ilé aya ó tán bí ó tán àti rọ́dù olórí ọba bẹ́ẹ̀ rí ẹsẹ̀ kábíyèsí fún ọba àtàbẹ́ rí. ó yá bàbá dákun mo fọlọ́run bẹ̀yìn ẹgbẹ́ ìyálé ìyànà ń mì mí ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ ẹni ó fún aláya. wọ́n fún wa níta méjì láì ṣe mìíràn wọ́n ní ká máa lọ ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àkúrẹ́ ọmọ olóyè lẹ́kọ̀ọ́ ọ̀kárẹ̀ láyé ọmọ amúgbálẹ̀ ẹ̀dógún ẹnu ni àkúrẹ́ tó lómi méjì àgbẹ̀ ìdèjì bẹ́ẹ̀ ló sì gbomi ọmọ wọn lọ́wọ́ lé bàbá tó bí ọlọ́mọ àkúrẹ́ ọmọ ìwọ náà tó wọn ni wọn lò ń bó ẹbí ìwọ lò ń bó èyí ọ̀kadà náà máa pè ọgbọ́n bá dọ̀la ọmọ rẹ yí gàdá ògùn òǹdó kan ò gbọdọ̀ jẹwé ẹran wọn sì gbọdọ̀ jẹ gbòǹgbò bẹ ìwọ lòǹdó ní òǹdó ẹbí ọmọ òǹdó èyí dòkété ìmọ̀gún ọmọ rọ̀ nílé èdè ní ń alágbẹ̀dẹ ọmọ àwọn kọkùnrin ní èrè kan mo sì kú kékeré. ìròyìnbó alágbẹ̀dẹ ìtọ́wọ́ kòró bàbá wa ní kí ọ̀dà alẹ̀ kan bá lọ ọmọ ọlọ́wọ́rọ̀ wọ̀rọ́wọ́ ijó alágbẹ̀dẹ òṣèrèwọ́ tọlọ́kọ́tà ládàá wọ́n máa rò lọ́nà òkú wọn ní alágbẹ̀dẹ máa ló kéré ìbẹ̀rẹ̀ rókòrókò ní kí wọ́n ti di ògùn wọ́n gbà pé ní alágbẹ̀dẹ òhànrin ìròbí mògbó ọmọ àrùsẹ̀ etí gbọ̀gbà etí gbọ̀tọ́ ọmọ àrùkọ pin pin pin pin pin pin pin pin pin ní orí kan wọ́n sì kú tẹ̀kiri ní ọjọ́ kù nílé orí ìlú ogún ọmọ rà nílé mbà tètè dáyé ọmọ ní mẹ́ta lè mbà náà jẹ́ pátọ́ máa látara màjẹ̀ gbogbo màjọ́ mọ̀ ní gbogbo wàrí òun fẹ́ mu mbàjọ́ máa lábẹ̀ iwájú àti ẹ̀yìn wàláì olùdú ọ̀bẹ́ni kẹ̀mí pààlà òkun lọ bá pààlà sí mo parọ́ mi níwájú lẹ́yìn ọ̀tún ní àbọ̀sì ní òkun lọ bá tán wàláì òfòlóhùn ṣèrí torí láyé ìjọsìn ìgbà tí wọ́n ní kí wọ́n wá dalẹ̀ ẹ̀lẹ́ wọ́n sọ pé kí adìyẹ máa gbalẹ̀ òun káàkiri ibi wọ́n ti gbalẹ̀ ẹ̀yìn nílẹ̀ Ifẹ̀ ìgbà tí adìyẹ ń gbalẹ̀ káàkiri ó pẹ́ títí títí wọ́n ju ọ̀gá lẹ̀ wọ́n ní kọ́gà lọ tẹ̀lẹ̀ náà wù ọ̀gá wa ń tẹ̀lẹ̀ náà jẹ́ ibẹ̀ lolódùmarè ló ti ṣépè fún ọ̀gá ó ní kò ní tẹ̀lẹ̀ náà dáadáa láyé láyé láyé ìgbà tí yìí. Odùduwà wá tẹ̀ wọ́n rọ ilẹ̀ Ifẹ̀ òun la sọ délẹ̀ Ifẹ̀ ìgbẹ́ àtìlẹ̀ àtìlẹ́kọ̀ọ́ Germany ni Amẹ́ríkà ni Russia eléyìí ajáde òun ló lórí ọba tọ̀hún ajáde òun ló lórí ọba tìyí ajáde òun ló lórí wọ́n mọ̀ wò wọ́n ẹlẹ́dà olùwà ni ó bí wọ́n orí ọ̀ràn yàn ni ó bí wọ́n gbogbo ẹni ó tẹ̀lé igbó ni ó bí wọ́n lọ́lá orí ìyá rẹ ọlọ́run wọlá wípé ìwọ kọ́ lọ péra rẹ dépò ọlọ́run ọba mi ló yàn ọ́ sípò àkàndé ọlọ́run èyí jẹ́ kí a yí ọmú ọ̀nà bẹ́ẹ̀ márùn-ún níbẹ̀ láyé bàbá nǹkan márùn-ún níbẹ̀ láyé tí wọ́n lè fẹ́ràn ara wọn ní ṣé kí n sọ òpópó fẹ́ràn ìyàwó náwónáwó ọ̀pá àwọn ahọ́n ahọ́n ni olórí burúkú ọmọ òní fẹ́ràn olórí ire àkàdé dákun máa ń wò wọ́n ní agbára dọ̀bà agbára ẹ mọ̀ ẹ máa gbé haúsá jọba haúsá yíbo jọba yíbo yorùbá jọba yorùbá òyìnbó jọba òyìnbó wọ́n forí ba wàláì ẹ̀ forí ba balẹ̀ bọ́ọ̀lù nínú olùlọ́lọ́ orí ayé káàkiri èkó ìṣẹ̀ ìdájá kejì ìwà mọ́lọ́wọ́ ìwà mọ́lọ́sẹ̀ ìwà mọ́ tìmọ̀tìmọ̀ tìmọ̀tìmọ̀ lọ tí mọ́rí tìmọ̀tìmọ̀ ìṣàgbé ìgbàgbọ́ àbòdì ní bẹ́lẹ̀ òkú àbòdì ní bẹ́lẹ̀ ṣà ewé àgbẹ̀ lẹ́ni kò tọ́ ewé àgbẹ̀ lẹ́ni kò tọ́ ewé àgbẹ̀ lẹ́ni kò tọ́ kó mọ̀ sí kó mọ̀ sí jẹ́ kó mọ̀ sí mú. àtọ̀dọ̀ àwọn fún mi láyọ̀ kan tó rọ̀. àwọn náà tó gbàdọ̀ balẹ̀ ọba bàbá ọba lẹ jẹ́ kí ẹ gbó kí ẹ gbó kí ẹ sọ bàbá ọba lẹ jẹ́ kẹfọ́ ọpọ́rú kẹfẹ́rì ìjọ́bì bàbá ọba lẹ jẹ́.